alhamdulillahi alladhi biyadihi albarakatu kulluha ọpẹ́ fún ọlọ́run ọba ọba tó jẹ́ pé ọwọ́ rẹ̀ ní albarka wà wassalatu wassalamu ala nabiyyi mubarak ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́run kọ́bà nábì tí a fi albarka sílá òun náà ni muhammad ìkẹ́ náà kọ́bà wọn ara lè rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa ní táàfi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ ọ̀rọ̀ ńlá ni tó ṣe pàtàkì Kama mọ ìhà tẹ́sìn kọ láwùjọ wa òun náà ni albarakatu, wọtabaruku bẹ̀rẹ̀rìlá òun náà ni kama máa wá àlùbáríkà sínú ayé wa kama máa albarika àlùbáríkà lọ́dọ̀ ọlọ́run a tún wá ṣàlàyé àwọn nǹkan tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ fún wa ká máa fi wá àlùbáríkà lérí ayé wa àtàlámàrí wa àlùbáríkàtù gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ ń gbọ́ mi ẹ lọ lè mọ̀ pé tí wọ́n ń pè lálùbáríkà هي حصول الخير وثبوته ونماؤه òun náà ni kí èèyàn ó rí oore látọ̀dọ̀ ọlọ́run kóore náà kọ́ wá pẹ́ kọ́ tọ́ kó máa wá pọ̀ sí i tí wọ́n ń pè lálùbáríkà wàlùbáríkàtú ẹ̀rí àlùbáríkà matlubatun lada kulli insan kò sẹ́ni kan tí ń bẹ ní ayé tí ì wá àlùbáríkà káàkiri àlùbáríkà ń tà máa ń wá káàní ní tí wọ́n ń pè lálùbáríkà náà ni oore oore kẹ́mi ogun oore kéèyàn máa sin lọ́n oore kéèyàn lálàáfíà oore kéèyàn máa rówó ná oore lára ọmọ kéèyàn máa wá oore lára ara léèyàn fámìlì yàn kéèyàn orí oore lérí gbogbo àwọn dúkìá téèyàn ní sẹ́rí àlùbáríkà tá a wí ọlọ́run ọba máa fi sára ń tọ́da gẹ́gẹ́ bí maka lápẹjúwe ọlọ́run fi àlùbáríkà sí maka ọlọ́run láàmú lẹ́nu Qur'an báyìí a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní inna awwala baytin wudi'a linnas ọlọ́run ní àkọ́kọ́ ilé wa tá a gbé kalẹ̀ fáwọn èèyàn ká máa wá jọ́sìn ń bẹ̀ lalladhi bi Bakkata mubaraka òun náà ní èyí tá a gbé sí maka maka tó ní àlùbáríkà ẹ̀rì ọlọ́run jí ó yé wa pé àlùbáríkà ń bẹ ní maka suratu Ali Imran Quran three aya ninety six ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá sọ ipe àlùbáríkà ń bẹ lára àwọn ànábì ọlọ́run ọlọ́run dákọ̀ ànábì Ìsá lápẹjúwe ó ní waja'alani mubarakan aina ma kuntu ó ní sẹ́rí èmi Ìsá ọlọ́run bá fi àlùbáríkà sí mi la gbogbo bí ti bá wà àlùbáríkà ń bẹ pẹ̀lú mi Quran 19 suratu Maryam ayah 31 aqidatul muslimi àdìọ́kàn àwa mùsùlùmí òdodo anna adil ashiya mubarakun gbogbo àwọn tá a kà á lẹ̀ ọlọ́run ọba àlá ó fi àlùbáríkà sí lóòótọ́ àlùbáríkà ń bẹ lára gbogbo tó lọ́n dárúkọ yìí àmọ́ àwọn tá a kà yìí tá a lọ́lọ́run fa àlùbáríkà sí wọn láàyè àwọn ò lè fún yàn lálùbáríkà ibi tá a lọ gan nù láàyò ọ̀tún nà lè bárakà wọn ò lè fún yàn lálùbáríkà maka ò lè fún yàn lálùbáríkà anabi isa ò lè fún yàn lálùbáríkà ọlọ́run ọba àlá tó dá anabi isa tó dá maka ní ma fún yàn lálùbáríkà ọ̀dọ̀ rẹ̀ náà láwa wa lọ ibi ọ̀pọ̀lọpọ̀ ti fẹ́ẹ̀lì nínú àwọn alùbáríkà nìyẹn alimobariku, eh, alimobariku, ẹni tí fún yàn lálùbáríkà wallahu wahdahu la sharika lah òun náà ni Allah ọba tó jẹ́ pé kò ní orogún tó lè máa ṣe ti ń ṣe li anna al-khayra ya'ti min Allahi wahdahu torí pé oore ọ̀dọ̀ Ọlọ́run nìkan ní ti máa wá àfàwà Umar ibn Khattab wọ́n níjọ́ kan wọ́n fẹ́ ṣe tàwáfù wọ́n wá débi alhajar aswad àwọn tábàlú maka àti òkúta náà àtàlìjánà ni wọ́n ní ó ti sọ kalẹ̀ òkúta yìí òkúta alálùbáríkà faqabbalahu àbá wa umar bin khattab wọ́n bá kíìsì òkúta faqala nígbà wọ́n kíìsì ẹ̀tà wọ́n wá ń sọ fáwọn tó tẹ̀lé wọn wọ́n ní a'lamu èmi mà ipò òkúta yìí hajarun òkúta lásán ni ọ la lè fara nìyàn ó sì lè kánira kó fún yàn wala tanfa o ò sì lè sóre fún yàn o ò lè sèyàn láǹfààní kan òkúta lásán ni. wàláwùlà anni ra'aytu nabiyya sallallahu alayhi wa sallam yuqabbiluka ma qabbaltuka bí ìbá jẹ́ kí mo rí ànábì tó kìsì rẹ̀ ni èmi ọba ti kìsì nítorí pé ọlọ́run ọba Allah lọ́ba tí a máa ń fọkàn sọ́dọ̀ rẹ̀ kìí ṣe wo òkúta bókúta yẹn ṣe lálùbáríkà tó Umaru ju oyé wa pé kò lè fún yàn lálùbáríkà kátó wá pé sàárè ṣe wù yín kátó wá pé sàárè àwọn afáyín kátó wá pé àwọn ẹbọ tẹ́ ń bọ àwọn òkúta tẹ́ ń sìn lè ẹnà ìtìmáàdà ala ghairillah ìgbé ẹ̀mí sọ́dọ̀ ntọ́lọ́wọ́n bá dá wípé yóò ṣe oore fún yín àbáàrò oore lára ẹ̀ ní tí wọ́n ń pè ní ìbọ̀rìṣà náà nù ẹni bá ń wá àlùbáríkà lọ́dọ̀ ntọ́lọ́ ń dá ìbọ̀rìṣà ni o kó lè túbá kó tó jáde láyé o àlùbáríkà ọ̀dọ̀ ọlọ́run láti máa wá àdẹ́lẹ́lẹ́ ẹ̀rí lélẹ́yìn nínú alukur'an al ọlọ́run ọba ń sọ fún àwọn kèfèrí maka àwọn asin òkúta wọ́n ní òkúta kan tí wọ́n máa ń sìn wọ́n ń pè ní aláta ọlọ́run bá wọn sọ fún wọn yìí pé afara aytumul láta wal uzza ọlọ́run bá ní sẹ́bẹ̀yìn náà rókúta láta tẹ̀ ń jòkóó tì sẹ́bẹ̀ rí òòṣà òòṣà tẹ̀ ń rọ kiri ká ṣé o lè ṣe yín láǹfààní kan àbó lè níyìnlá àbó lè gbìnira kó fún ọlọ́run bá ń sọ lé nínú sọ́ọ̀tù najim Quran 53, three ayah nineteen wàláta àwọn àfààní láta ismu hajari amulas alẹ́ inukosh kánú yatabarraku nàbí òkúta kani tí ń dán mọ̀nàmọ̀nà tí wọ́n yàn kan sí la àwọn kẹfìrí maka máa ń lè fọwọ́ ra wọ́n máa ń lọ́dọ̀ ẹ̀ wọ́n máa fọwọ́ ra wọ́n máa wá àlùbáríkà rẹ̀ ìpè táwọn bá ti fọwọ́ ra bùkátà àwọn òbí yá orí ọ̀wà sínú ayé òun àwọn làlàáfíà ọ̀nà ó sì àwọn onímọ̀ àwọn súnmọ́ lọ́hùn gbogbo àwọn eléyìí ọlọ́wọ́n bá di oyè wà pé láàtà o ẹ má lọ́dọ̀ láta ọba tó dá láta ní kẹwàá bá ẹ̀yọ́ miami abdelilu san ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tá a fi máa pe ọlọ́run ní kan láàmú wálé barika pẹ̀lú ẹ̀ an abi waqidin alaysi qal baba waqid alaysi wọ́n sọ pé kharajna ma'a rasulillahi sallallahu alayhi wa ila hunayn wọ́n níjọ́ kan àwọn jáde pẹ̀lú anabi lọ sí hunayn hunayn nìyí ìlú kan ní tìǹbẹ̀ láàrin Ta'if àti àwọn kèfèrí tó wà ń ni wọ́n fẹ́ ṣígun wọ Madina anabi wa sọ fáwọn jama pé tọ́ ẹ má jẹ́ àdúró ẹ má jẹ́ àwòrán ẹ wa náà lọ pàdé wọn láti dáàbò bo ara wọn afáwa baba wákìdì ó ní wa nahnu hudasa wa ahadin bikuf ó ní ọ̀pọ̀lọpọ̀ àwa tá a tẹ̀lé anabi jọ náà àwa tá a sì gba islam wálé ni mushrikina sidra onígbà táwọn lọ lójú ọ̀nà àwọn wá wálé ni mushrikina sidra onígbà táwọn lọ lójú ọ̀nà àwọn wá rí igi sidra igi sidra igi ńláńlá Bi igi ẹ̀mí lọ́dọ̀ wa igi òsè lọ́dọ̀ tí wọ́n ń bí ya aqifuna indaha àwọn ará wọn kèfèrí tí wọ́n jókòó ti ẹ̀ ti káàfù ya aqifuna indaha wọ́n jókòó ti igi náà wọ́n dákẹ́ rọ́rọ́ wa yanutuna biha aslihatahum wọ́n wá fi àwọn idà wọn tí wọ́n fẹ́ fi jà wọ́n fi kọ́ igi táwì yuqalu lahadhatu anwat igi náà ni igi tá a máa ń gbé nǹkan jà kọ́ àníyàn wọn lérí ẹ̀jẹ̀ máa òun náà ni kí wọ́n fẹ́ kí àlùbáríkà bọ́ sí ara wọn kí wọ́n lè bá nàbí jà látara gì wọ́n fẹ́ kí igi yóò fún àwọn ní agbára kún agbára kí igi yóò wá fún àwọn idà àwọn lágbára kún agbára fakulina ya rasulallah afawa abu waqid al-laythi ó ní làwọn àbá sọ fún anabi sallallahu alaihi wasallam ani ya rasulallah ó jí ọlọ ij'al lana dhata anwaatin kama lahum dhata anwaat kí ló dé tó bá wa náà wá igi tá a máa fi dà á kọ́ táwa náà jòkó tì táwa náà fi dà á tiwa náà kọ́ bẹ́ẹ̀ tí agbára ó bọ̀ síbẹ̀ tá a máa wá àlùbáríkà pẹ̀lú ẹ̀ rasulu sallallahu alayhi wa sallam anabi wo wọn báyìí wọn sì gba ìsìláàmù ni ìsìláàmù ti yé wọn dáadáa àwọn rò pé àtún máa ń ṣáájú òkun ẹ̀sìn anabi ni allahu akbar anabi lọ́lọ́ ń tóbi jù bẹ́ẹ̀ lọ ọlọ́run tóbi jù gí lọ ó tóbi ju àwọn kèfèrí lọ ọlọ́run tóbi ju gbogbo nǹkan lọ allahu akbar èsì tá nàbí fọfọn pẹ̀lú ìbínú anabi ha ẹ̀yin tẹ́ ti gbọ́ lọ́ngbọ́ tẹ́ ti gbára tọ́lọ́ ẹ̀ tí wọ́n wà lùbáríkà pẹ̀lú ntọ́lọ́ndá nínú ogi iná hasuna ntẹ́ ń ṣe yìí ntẹ́ àwọn ẹni jọ́n máa ń ṣe ni tí wọ́n fi rí ìbínú ọlọ́ kí la ń gbọ́ yìí lábẹ́ àyà yìí àti hadisi tá ni pé atabaruku bil makhluqat shirkun tó ń pe kó fún ọ lálùbáríkà kó lè fún ọ òun gan béèrè àlùbáríkà lọ́dọ̀ ọlọ́run tó bá sì lálùbáríkà kan la nínú àwọn ànábì ọlọ́run ọlọ́run ló fún lálùbáríkà náà àwọn kèfèrí ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá lẹ́nu ẹ gbọ́ táwọn èèyàn máa sọ pé tọ́ afẹ́ lọ lè jọlá àwọn àgbàlagbà ní sàárè wọn wọ́n máa wá káàkiri wọ́n máa wá rìn ká ẹlòmíì tún wọ plane lọ lè ṣàdúrà níbi sàárè lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wá pé ti sàárè ṣéwù tó kú tó wà lábẹ́ yẹ̀pẹ̀ táàtì màdájọ́ rẹ̀ níwájú ọlọ́run tó ń gan ọtí màbí tọ́rọ̀ wọn jà sí níjọ́ àlèkè àmàtẹ́rù wọn máa ba gbogbo àwọn anábì ọlọ́run ọba tí wọ́n máa pé tèmi tómi tèmi tómi o ṣéwù yẹn làwa lọ lè pé tì làwa jòkó tì làwa là ń ṣàdúrà lọ́dọ̀ rẹ̀ nítorí àlùbáríkà rẹ̀ kò lè bá ara wa tá a owó béèrè lọ́wọ́ ọlọ́run bá Allah ojúbọ ó ti wá pọ̀ nílẹ̀ yorùbá lẹ́nu ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n jáde nílé tí wọ́n máa da kiri ibo lẹ́ ń lọ àwọn lọ́bẹ̀ sáré kí lẹ́ ń wá lọ́bẹ̀ àwọn wá lùbáríkà lọ́bẹ̀ àṣìṣe ni o gbogbo àwọn táà ń sin da alẹ́ kálí ìbẹ̀rù ọlọ́run Allah ẹ jẹ́ adarí àwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run ẹ má jẹ́ adarí àwọn èèyàn lọ́dọ̀ àwọn èèyàn tọ́lọ̀ ń dá gbogbo tọ́lọ̀ ń dá pátá ọ̀lẹ́ ni wọ́n Allah nìkan lálágbára lẹ́ni àwọn èèyàn máa wá lùbáríkà pẹ̀lú aṣọ kàábà yọọ máa fara nu aṣọ káábà báyìí kí n lọ ń fẹ́ aláwọn fẹ́ bímọ ẹ̀ṣẹ̀ ni o ẹbọ ni o lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa wá àwọn wàlíì káàkiri ikú mo fẹ́ bà wọ́n lọ́wọ́ tí má ti bà wọ́n lọ́wọ́ ti dá fún mi lọ́dún ni àlùbáríkà tó ń wà ní kò sí lọ́wọ́ ṣéwù bùkátà díẹ̀ náà ń bẹ ńlẹ̀ tọ́lọ́hún tí ìbíyá tán ẹlòmíì tó bá rí ọ̀kan nínú àwọn ẹni rí tó bá mu omi kù yóò sì ní kán gbómi náà wá òun fẹ́ mu láníyàn kálùbáríkà ò lè wọ òun ẹlòmíì fẹ́ lè mú tọ́ ṣéwù níbi wọn bá àṣejù náà dé jàmá ẹ̀yọ́ miami ìtí yàn sọ yìí ń ṣẹlẹ̀ ńlẹ̀ yorùbá ń ṣẹlẹ̀ ńlẹ̀ larubawa o kọ́lọ̀ mọ́sá dáwà padà sí ẹ̀sìn anábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ bàtà sẹ́wùdà ah bí ma ti dé bàtà ni tèmi ti dà ẹ̀dín máa wọ̀ ibo sẹ́wù ti dìde ẹ̀dín jòkó ńbẹ àwọn àgbélẹ̀rọ àdìsí kan báyìí tí wọ́n máa ń sọ fún wa ń dọ̀ ní kéèké ńgbà táwa ń kéèké wọn ní tí sẹ́wù bá ti dìde kó lérí àga ẹni ẹ̀ jòkó bẹ̀ fàyín náà lè bàrà kàtà tẹ́ńsìlì fi tọ́lá àlùbáríkà ti dé bẹ̀ alọ́ ni o kò sínú ẹ̀sìn wa ẹgbẹ́ tí wọ́n máa sọ pé fọ́tò àwọn ṣéwù kan ọyọ ọlára ògiri o nílùú kan o wọ́n sì lọ́bẹ̀ wọ́n máa lọ lè bomi sí ara ògiri wọ́n máa fọ́ wọ́n máa fọ́ sínú ké wọ́n máa lọ lè mú wọ́n máa fi wẹ̀ lánìyàn pé àlùbáríkà yọ̀ọ̀ràn àwọn ẹbọ lè yẹn ń ṣe o nínú àwọn àdánwò tó tún wá délé ayé ń sìn tún wá rọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wàá kó fọ́tò ṣéwù sọ́rùn wọ́n èsè pàró wọ́n wàá lẹ fọ́tò ṣéwù mọ́mọ́tò àwọn òpin ẹ̀dá kùn sí ẹ̀sìn tànàbí mú wa náà lélẹ́yà bí nǹkan míì kò sí tí wọ́n wá ń bẹ́ẹ̀ wọ́n fẹ́ kálùbáríkà ṣéwù kọ́ran mọ́tò àwọn ni àti ara wọn ọlọ́wọ́n bá ní wàtò àìzùmọ̀ tàṣà ìwọ ọlọ́wọ́n ọba ìwọ lọ́ọ́ máa ń fún ẹni ọba wù níyì ọ̀dà lọ́lá wàtò zìlùmọ̀ tàṣà ọ̀dà lọ́lá wàtò zìlùmọ̀ tàṣà ìwọ ọlọ́wọ́n ọba lọ́ọ́ yẹ pẹ̀lú ẹni ọba wù ọfà sẹ́yìn bí yẹ ní kàlùkọ́ ìrù ọwọ́ rẹ ọlọ́ọ̀nì kan lórí wà suratu alimuran quran three aya twenty six asibabul baraka gbogbo àná là ń wá àlùbáríkà ẹ jẹ́ ń ṣàlàyé fún yín èyí tí ń jẹ́ okùnfà tí yín máa fi ń lá àlùbáríkà nínú ẹ̀mí àlùbáríkà nínú ara àlùbáríkà nínú owó nínú dúkìá lára ọmọ ọlọ́run bá tún júwe fún wa pé tá a tá a fi di ẹni tí ó rà àlùbáríkà gbà ní òun náà ni àlè ìmánu wà taqwa ó di ìgbàgbọ́ rẹ mú ó ní ìmánu sí Allah nìkan ó ní ní ìgbàgbọ́ sí nǹkan mìíràn lẹ́yìn náà wọ́n máa bẹ̀rù ọlọ́wọ́n bá dára aṣẹ́ rẹ̀ nínú wà rẹ̀ ọlọ́wọ́n bá ní walaw anna ahlal qura ọlọ́wọ́n bá ní àwọn aráàlú yẹn àmánú tí wọ́n bá lọ lè ní ìmánì sẹ́mi ọlọ́ni tí wọ́n gbèmí nìkan gbọ́ tágbà pé lọ́dọ̀ èmi nìkan lórí wà wattaqaw tí wọ́n sì bẹ̀rù ọlọ́wọ́n bá lérí iṣẹ́ ọwọ́ wọn. lafatahna alayhim barakatin suratul araf quran seven ayah ninety six ibẹ̀ lọ́lọ́run bá ti ń sọ fún wa pé ìmánì ni ẹja ní tàwíìdì ní ká lè tọ́jú tọba ti ní tàwíìdì tó ní ìmánì baraka ó wọnú ayé ẹ yọ wọnú iṣẹ́ ẹ yọ wọnú àláfíà baraka ó wọnú àwọn ọmọ ẹ àtàwọn ìyàwó àti gbogbo tó ní. ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọṣà falibarika sínú ayé wa falibarika sínú.